lẹ́yìn tí Arugba ti lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní ikú ọ̀ṣun Arugba eh, náà ni ó ti ń bọ̀ ìpẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ọdún Ọ̀ṣun Òṣogbo ti ní ọdún yìí àwọn náà lẹni tí wọ́n ń bọ̀ lójúlógún tí wọ́n ń bọ̀ lọ́gbọ̀lọ́gbọ̀n arúgbá náà ló ń bọ̀ lọ́ọ̀kan yìí tí àwọn èèyàn tí wọ́n ti lọ́kẹ̀tíkẹ̀tì láti pàdé ẹ̀ wọ́n ní kẹ̀tíkẹ̀tì láti pàdé ẹ̀ arúgbá náà arúgbá ló bọ̀ ẹ̀ arúgbá ló bọ̀ ẹ̀. oore yèyé bẹ́ẹ̀ làwọn èèyàn ń ṣàdúrà wọ́n ń ṣàdúrà wọ́n ń ta ìka oṣù dànù pé kí àwọn má lọ sí kí oṣù má tà wọn ìyá yìí gbogbo wa nìyá yìí ṣàdúrà pé kí Ọ̀ṣun ọlọ́mọ yẹ wọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ǹgẹ̀ ó ṣàánú ẹ̀rọ ń ṣàdúrà nípa ọmọ ọ̀rẹ́ kò yára bí iná sílẹ̀ òun náà ń gbàgbà kiri pé kí Ọ̀ṣun ọlọ́mọ yọyọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ǹgẹ̀ ó ṣàánú òun ògbóná nìyá yìí gbàdúrà àwọn yẹn lẹ́yìn tó ń tẹ̀lé arúgbó lọ lọ́gbọ̀n lọ́gbọ̀n lógún lógún ló ń tẹ̀lé lọ lẹ́yìn tí arúgbó ti kúrò ní igbó ọ̀ṣun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tó lò níbẹ̀ ṣáájú kí arúgbó tó jáde náà ni àyàkáyọ̀ ìlú Òṣogbo kábíyèsí náà jáde lẹ́yìn ẹ̀dẹ̀ arúgbó náà tẹ̀lé wọn ibi tí arúgbó yóò ti gbé igbá ọ̀hún sílẹ̀ fún tọdún yìí tí ó kó sì di ọdún tó ń bọ̀ fún ọdún Òṣogbo gómìnà yóò tún wáyé lára àwọn nǹkan tó jẹ́ kọ́dún inú náà nìyí òun náà ni arákùnrin arákùnrin báwọn èèyàn ṣe ń báwọn èèyàn ṣe ń pọ̀ àwọn èèyàn lọ́n pọ̀ nígbànígbà ni wọ́n lọ ní ọ̀ọ́dúnrún ni wọ́n lọ lọ́gbọ̀n lọ́gbọ̀n ẹ̀ tí wọ́n kàn kún ṣàdúrà ni wọ́n sọ wípé àwọn táwọn ṣe ọdún ilé ẹ̀ Elédùmarè tó jẹ́ káwọn ṣe tọdún tó ń bọ̀ ẹ̀ kálukú ni wọ́n ń ṣàdúrà fún ẹlẹ́dàá wọn ni wọ́n sọ pé àṣeyí a ṣe ẹ̀mí agbára Olúwa àwọn èèyàn náà ni wọ́n ń bọ̀ yìí láti fi igbó ọ̀ṣun tí balógun jáde lẹ́yìn tó fi gbà tán. Hãy subscribe agbófinró àwọn náà ti padà lọ sí àgọ́ wọn báyìí lẹ́yìn tí wọ́n ti rí pé sí wàhálà ní ibi ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo ti ọdún yìí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń jáde bọ̀ láti ní ìlú Ọ̀ṣun. David Loaji. Where's Alonso? àgbo Ọ̀ṣun wọ́n rò lọ sílé láti fi ṣe ohunkóhun ṣíṣẹ̀dá ńlá ọ̀yẹ́ ti ṣe àwọn ẹ̀rẹ́ tí wọ́n rò àgbo Ọ̀ṣun lọ sílé. àgbo Ọ̀ṣun ẹ̀rí táwọn yẹn ń gbé dání wọ́n ń gbé lọ sí ilé wọn láti fi lò fún ohun tí ìṣẹ̀dá wọn bá fẹ́ lò fún. àwọn èèyàn sì ń jáde bọ̀ láti inú igbó Ọ̀ṣun lẹ́yìn tí wọ́n ti ṣògbè tán fi àrùgbá sì ti jáde kúrò ní igbó Ọ̀ṣun àwọn èèyàn kan tuntun tí wọ́n ń bọ̀ tí wọ́n ń jáde bọ̀ lógúnlógún tí wọ́n ń jáde bọ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n yìí. Jota! Jota!